ilẹ̀ mọ́ ẹ jẹ́ ká dìde. I think to one. I think to one Nigeria. Ẹ má túnú Facebook mi wálẹ̀ o. Ẹ̀yin olórí burúkú. Ẹ má túnú Facebook mi. Leave my page o. If you try to control my page the way it tí ò yẹ kó rí, ọlọ́mọ bá mi shut down ayé yín o. I don't want to cause. Nobody have rights to be controlling my page. It's my personal things. And I'm not doing bad thing on this social media. I'm doing saying the truth. So leave my page alone. It's a warning. Or else, Oku few hours Oku lati wonu wọnú new year. I won't come on social media. I'll be cursing anybody that is behind that. <clears throat> And uh, this message is for and Anjorin. The question I want to, because I watched one of his video, some of you, you want him to be, you want her to be talking. And I watch it systematically. She's like apologizing to some people. She actually need people behind her. Lizzy, I have a question for you ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe tọ́nù ẹ̀ ń pé few people ló máa lò because you you, you are being disappointed abi I'm disappointed in many people you going to be disappointed okay so and I'm not ready to do things to please anybody because nobody do anything to please me right. <clears throat> she said because she doesn't have a mother she doesn't have this she doesn't have that and everybody cursing her. What about me that I was praying for her when all of them against her? I never asked her for money. I never asked her for anything. And I was speaking for her. When all those people cursing her, her daughter, that are baby, I know it's a karma because some people on this social media, whatever you do, they want people to come and do more than that for you a lot of people causing uh, kí lorúkọ ẹ Soji is the she is I mean sorry is the first person to cause that baby and when I heard that that I was so so so angry I was like upset seriously I've been speaking just to support her because I know she go through things but it doesn't mean that she's wrong I mean the right it doesn't mean that she's right okay and I came out I was supporting her to the level that somebody systematically want to come on this social media to come and sue me who is the person uh, what is this uh, show show tie i mean <tsk> show bande one lady like that to máa ń ta cream tó máa ń gbé cream polówó um, <tsk> fún sọjí so i'm the one i was going to work mo ń wa mọ́tò lọ bí iṣẹ́ báyìí mo wá sọ mo ní Lizzy mo ní anybody causing that baby if they are fighting you is another thing money but if anybody causing that baby money that baby money the person tẹ́ni ẹ bá polówó fún mo ní kó jáde fún àmì mo ní kó sùn ẹ̀sìkọ́ ọ̀tọ́tọ́bọ́lá happy new year in advance thank you thank you so much thank you god bless me and you. mo wa sọ fún mo if anybody money the baby i will never support anybody to be bullying or to be causing after bullying causing the child But I remember she caused baby of Tony as well when she deliver, And the, the video is going viral. Okay? The video go viral then, but now it's going viral because they even tag me. You understand me? I was praying for this lady and the, including together with the daughter. I will send message to her on her phone. You understand me? I will send message. That day when I heard it, I was still praying. Do you know what this age was after after that? When I pray one day like that again, I pray for her many times. You understand? I know she's evil, but I have one spirit. Like when people going through pains, I have mercy on them. Do you know what Lizzy did? I was seen. I wasn't. I never caused her child. Oh. She caused. She came out and started causing my daughter. It's not my daughter. Started causing my daughter. And I noticed that she never mentioned my son. Every time they want to cause, they'll be mentioning my daughter. After killing the father of my child. For you to tell you that, and I used to say that, oh Lord, any man that wanted to destroy, I always pray and cause that prayer Cause that anybody want to destroy me, or destroy their children. So some people actually working, they wanted to destroy me. So because she was being paid and she want to represent some people, she came out and include my daughter's name. And I did it back, oh, mo ṣe padà. But nígbà yẹn káwọn èèyàn, àwọn èèyàn, they fight for her. Here the government, because many people don't know, and they know some people who also supporting them, they know, but they are using some connection. You understand me? They are using some connection. I want to ask you, did I cause your child before you came out, started causing my child? Did I? Did you pay me money? When you send somebody to me to come and speak, for me to speak for you, and attack and bully somebody for you, and I rejected it. When that person started talking again, pay ó go through stress ni, Money okay? kòkè no video. Money okay? don't worry. Money to buy. bá ti jẹ́ Moni, I'll be speaking for her. But I know that she have done some things tí mo rí Apart from nǹkan tó she included my daughter's name. Did I cause her? Because I know now she systematically all the video tó ń ṣe yo hey torí pé òun ò níyà òun ò lẹ́bí òun ò lára òun ò léèyàn òun ò lẹ́gbọ̀n òun ò lábúrò ó ti yé tí èyí ò bá níyà tí ò bá ní bàbá tí ò bá lẹ́gbọ̀n lábúrò tí ò ní ẹnì kọ̀ọ̀kan lẹ́yìn àti siblings ibi tó ti ṣàn wá ó ti yé bẹ́ẹ̀ yẹn only you just just want to present it that's not the issue now i'm not querying and i'm not challenging for that but on any crime téèyàn bá commit la máa sọ ó ti yé and this video i put some video on my page if anybody like gbogbo you said something that ah a lot of your mommy dey beat you later dey draw you close to themselves when everybody attack your husband attacking you then I stood by you but nígbà yẹn because I was talking talking about Wasiu talking about MC talking about Saria and all these people that did evil to me because you want to represent them you started cursing my daughter and you know that they have killed the father of my daughter I mean baba mommy, nígbà yẹn and now you are saying ó fẹ́ kó pọkọ ẹ̀ ó fẹ́ kó ṣe kinní kan I stood by you and I was praying for you. And I'm not praying, I don't joke with my prayer. But you guys, you know, you always take me for granted that after tó bá ti wá gbàdúrà they will tell you now that ẹni tó bá ti gbàdúrà fún yẹn, normally kó máa lò that dojú ìjà kọ mí. Mo dẹ̀ máa ń sọ ẹni tèmi náà tèmi bá gbàdúrà fún ẹ. Tèmi if I'm good to you and then you want to pay me bad, the goodness tí mo ṣe fún ẹ, ó máa di ègún lórí judge yeah. Because God has no respect of anybody the issue bí mo ṣe sọ i'm not putting my mouth kò sí tó kàn mí but at the same time you know why i'm talking now because wọ́n ní kí n èmi ò mi ò mi ò mi i don't join hands to fight people because i don't have gang and i don't believe in anybody both of you left left and right they use you and you yourself èyí tó bá use tó tún good tó tún wá jẹ́ bad person ó máa feel ẹ̀ ó dẹ̀ máa face ẹ̀ okay question because i've not finished watching that your video i watch your video i block some people like other people yẹn bí ìyá àbàdàn ọba ńlá mo block wọn pàtó fẹ́ máa suggest mi pé kí n wo àwọn tó wò mí rèé àwọn tó wò wọn bí nine hundred it's not the is not the bad comment they drop on your platform i mean like and love ló máa sọ fún ẹ pé wọ́n like ẹ ń pọ̀rọ̀ tó sọ make sense the people tó bá make original sense i make sense ẹ bá mọ̀ but. My truth is too hot. And you still want to convince me that if you don't stop, this is what we are going to do to you. It doesn't matter. Because even when you put some love and life to some people, it's to put them into trap. Share. Dókàsì wọn fún love and like sí báyìí. Love and like sí gbogbo àwọn tó ti ń speak fún. Kí ló mú jáde? ẹni tó bá ṣe dáadáa fún mi la máa ṣe dáadáa fún téèyàn bá nail mi èyí tí mo ì sọ díẹ̀ náà tí mo fi sọ dáadáa mi mi èmi I don't do partial but when the Lizzy said they started first they started bully her Lizzy work secretly a lot of celebrity what Lizzy did yeah? a lot of them also are doing it on the net they use them they gang up against people they do many things and they believe that nobody can query them they own Nigeria they are bigger than anybody in Nigeria even those people because the citizens of Nigeria Actually, they are the one also promoting them by watching your movie, honoring you, welcome you to the society that you are their celebrity. You should not be taking people for granted. You should not believe that you are bigger than every, even when you are more popular than them, you should not believe you are better than all people. A lot of things wà ní under yín tó yẹ pé you earn eh, bó look at that video tí mo gbé jáde ìwọ ló ṣe fúnra rẹ̀ but look at the sound i'm going to play it now nigeria should investigate it you said that èmi mi ò dé libya rí o gbogbo yín you are gang against me because they stole my money and i was saying the truth all of you gang against me you can see when you are talking you have one thousand seven but that doesn't mean you are <laughs> that you are saying the truth here. Yeah. Okay? It's just to show you the capacity of the criminals and people who want to bag and create impression that what you are doing is making sense or you are right. No, it's just a um kí ló máa pè bí pé o kò ń ṣe ẹ kò máa kì í ṣe ìwọ nìkan like you are just creating impression. So when people see crowd like that, say, hey, they love them. Oh, these people pull crowd. A lot of you like that. It's, it's, it's even, the love, yeah, it's, it's a fraud. It's not a, it's not a genuine love. It's just to create impression that okay, people are following you and people like you. People do the if the people like you, those you say you face trouble like that. Why do you face trouble like that? I don't deceive myself. I get to some level. I don't want anybody to deceive me with like and love. And with some crowd and tell me that okay, oh, and I will continue. In fact, let me tell you something. Bible lele. Kò yẹ kí but ọlọ́run má gbà mí lẹ́nu ọlọ́run jọ má rẹ̀ mí sílẹ̀ bible lè at this time nígbà tí bí wọ́n ṣe bring down my page bring down everything even finance everything was difficult má jẹ́ ntọ̀ ẹ má kì í ṣe àdàbí ẹ kò èmi ò sí náà àwọn tó lè mú o àwọn èèyàn tẹ́ ń connect lórí tẹ́ ń ṣe tẹ́ máa sọ pé yẹn don't praise devil here to me for me to be and for people some people to be convinced òun la ṣe ń sọ̀rọ̀ àjálẹ̀ yẹn ogun àti gbogbo kẹgbàyàn kan ṣe irúkọ̀ bẹ́ẹ̀ nǹkan tó ń ṣe nìyẹn and they have used that to destroy a lot of Nigeria citizens as well. okay bí wọ́n ṣe gbé page mi wálẹ̀ yẹn I was you know I stood I mean I was looking for one for long time I wasn't worried I wasn't complaining they will show me eléyìí ṣe ṣáàtì olúwo ya dúró tó I ah, don't worry but you know what one day àwọn kan ti kọ́kọ́ lọ wọ́n ṣe oríṣiríṣi wọ́n gba nǹkan oníkan wọ́n lọ ìgbà tó wáyá wọ́n wá sọ fún David ó ní lọ ó ní nísìnyí olóòótọ́ àkókò ní stand up now pursue overtake and recover whatever they they are stolen from you there is time for everything you understand me ẹni tó bá ti fi èrú kó nǹkan jọ èrú náà ló máa fi túká you understand then I was busy praying for you because you are part of the people who also send because you have sent somebody to me to help you to bully some people and I turn you down. I say I'm not a bully. God forbid. Okay? Mm-hmm. And I just, instead of me, nígbà yẹn kẹ̀dẹ̀dẹ̀ mo ti bá ọ̀pọ̀lọpọ̀ speak fún ọ̀pọ̀lọpọ̀. Àwọn bullies mo ti mo ti face wọn many times about people. Alright? But ìgbà tí èmi speak fún ìwọ tí wọ́n wọ́n ti fẹ́ sùn èmi sí kóòtù apart from kóòtù tó ń sùn mí níjọ́sí ṣó bá ń dé ó fẹ́ fi sísẹ̀mù sùn mi mo gbé ohùn sókè fún ni ní Canada níbí báyìí toró ní kinní kan òjò kinní kan ẹni òjò kinní kan tó wà ní ọmọ ewé àmì ọmọ ayé tó wà ní Canada níbí báyìí then he is calling me that I should send my address they want to send cream to me mo wá wò pé ẹ̀yin èmi lẹ́fẹ̀ẹ́ máa tàn pẹ̀lú cream mo ní mi ò need the cream wọ́n ní àwọn ọmọ mi lè lò because they want to use system to get my address and send me orí burúkú letter and send me orí burúkú letter make the salad make salad for me now what do you want to do Okay, eat first. Eat your eat first. I refuse. Do you know why? Tom Feshengbaye, because I speak for you. I brought suggestion that if one bad thing, one bá stop boy to wa lẹ́wọ̀n ẹ̀ pé tí wọn bá stop ẹ̀ láti máa ṣépè fún ọmọ ẹ̀ mo ní ẹni tí ó ní ọjà tó ń polówó mo ní it's also part of it money is selling cream i open your brain then i say go for the person and sue the person at the moment tó bá ti challenge ẹni definitely tó bá ti gba albert yẹn lọ́wọ́ ẹni mo ló máa stop láti máa kọ́ sọmọ ẹ̀ and that time tó fi ń stop tó fi ń kọ́ sọmọ ẹ̀ yes thank you èmi ń gbàdúrà fún ìwọ ìwọ wá bú ìwọ wá jáde nígbà tó fẹ́ ṣe èpè yẹn ìwọ include orúkọ ọmọ mi sí ṣọlá torí pé ó jẹ́ mẹ́mbà yẹn ọmọ ọkùnrin yẹn ní fi ṣe ẹ má máa attack ọmọ tèmi you are now saying that kéèsì ibi tí wọ́n ti ìwọ kọ́ ló yìnbọn níbẹ̀ yẹn bọ̀ nínú ilé ẹ tí ariwo lọ tí ọmọ yẹn pariwo ó oh, àtìdúdé wọn ọ̀dẹ̀ tí wọ́n máa ṣe kò sí nǹkan tí ẹ̀bẹ̀ o ti sọ nísìnyí ọmọ ní if you want to do something you have to forgive people you have to forgive people ẹ̀bẹ̀ wo ni wọ́n máa ń bẹ ẹni tí kòkò ti pa ìyá ẹ̀ jẹ ẹ̀bẹ̀ wo ni you guys are wicked ẹ̀bẹ̀ wo ni wọ́n máa ń bẹ ẹni tí kòkò pa ìyá ẹ̀ jẹ number one ṣebí dọ́tọ̀ ti ń dì pẹ̀lú ẹ̀ ń sì ṣe ló lo loss o lè lo nùsòwò ṣé o ò ṣe òwò títí dìgbà yẹn ṣé o kì í flaunt owó oríṣiríṣi where are you guys seeing the money mo ló ti ń jáde wá èèyàn tó kú ní ní àṣọ pé èèyàn yẹn kú ní ìkúkú sílé ní ọjọ́ náà lọ́hùn tí wọ́n ti ń gbé kiri wọ́n yìnbọn o nínú ṣáàtì lísì o ó dẹ̀ jáde ó wá defend yẹ ó wá defend election dẹ̀ ń bọ̀ ń gbà yẹn kò pẹ́ tí election ń bọ̀ kéèsì yẹn ọlọ́pàá nígbà ìwọ̀n ọ̀bá wa sọ sí wọ́n máa sọ sí ó dẹ̀ wá sọ lẹ́yìn ìgbà náà ló jáde lẹ́yìn tẹ́mi pray fún ẹ tán tí mo support ẹ tán ló wá jáde ló ṣépè dáadáa ló wá sọ pé èmi fi òkú ọmọ you now said that I use that body baby to take I mean to traffic drug to Libya <coughs> excuse me I've never in my life <coughs> do that go to Libya <coughs> and that affected me a lot you came out now i know the man sọ nínú ọ̀rẹ́ that there is no forgiveness in your kingdom listen ó gbàgbé ní pé o máa ń sọ pé kò sí forgiveness in your kingdom whatever anybody sow he will repeat. whatever anybody sow he will repeat. i pray for you all of you tá a bá ṣe dáadáa fún yín tán you turn back to come and fight me because ọmọ àná ti gbàdúrà fún yín so you now have strength to come and fight me and fight my daughter láfíà tó ti pa bàbá ọmọ mi tẹ́mi máa máa sọ pé kí nǹkan ti ń da Lizzy Anjorin ṣé orí kò sí ẹ̀bẹ̀ tó lè bẹ̀ gbogbo àwọn tó sì ń support ẹ̀ yẹn tó bá ti yá ní tó bá dà yín pọ̀ ló máa tún yín ká ọmọ kéèsì tí ó wà lórí Facebook ń jọ yẹn tó bá jẹ́ totori ẹ̀ èmi o gbogbo nǹkan tó ṣe fún mi Nàìjíríà they suffer me a lot tó bá yẹ pé bàbá ọmọ mi ò kú tó dẹ̀ pé wọn ò fi ìyà jẹ ọmọ mi tòdí sẹ̀sẹ̀ tó ọ̀rẹ́ gbọ́ ọwọ́ mi mo ti forgive àwọn èèyàn several times mo ti let go but you believe that téèyàn kan tẹ tí ẹ bá ti ṣe èèyàn when you offend somebody you stole from somebody you wrong that person you claim victim and then ẹ máa máa fẹ́ parí ẹ systematically ìwọ tó o ti ṣe oríṣiríṣi tó o sọ wípé wọ́n ní àjálẹ̀ wọ́n gbé àjẹ́ wọ́n sọ pé Auto Bola ńgbà tí mò ń sọ̀rọ̀ àjálẹ̀ níjẹ̀bú òde simply because àwọn tibẹ̀ yẹn náà wọ́n fún ẹ lówó you believe that you can kojú mi you can kojú mi you can shut up me by buying crowd for you Lizzy Anjorin kéèsì ọmọ yẹn ètò sọ pé mo pé ẹnìkan wá báyìí ní pé ní ṣàrà ni wọ́n sọ pé èmi ti bá wọn operate àjàlẹ̀ ní iye tó jẹ́ wọ́n máa sọ ó ti yé bẹ́ẹ̀ yẹn Lizzy àti apart from ẹ̀ṣọ́ pé ó dìgbà tí n bá dé face to face So ti understand ibi àjàlẹ̀ wọ́n máa fi wọ̀n mí ṣọmọ pé èmi sọ mo ní mo notice pé aláàfin Ọ̀yọ́ ó wà lọ́dọ̀ Esabod ní ìgbà tí ó ń fojú ẹ̀ gbolẹ̀ tó ń búlẹ̀ tó dẹ̀ sọ pé tó sọ pé àwọn ìyá arúgbó àwọn bàbá arúgbó àti gbogbo àwọn arúgbó nàìjíríà pé wọ́n máa pa wọ́n ni orí láìsà tí ló ti sọ nígbà yẹn lọ bàbá aláàfin Ọ̀yọ́ wọ́n ń búlẹ̀ lọ́dọ̀ ẹ̀sà bọ́ọ̀d ìgbà yẹn ló máa ń pe mọ́mì mi mọ́mì mi grandma grandma grandma grandma ò dẹ̀ máa pretend pé ò lọ ò mọ nǹkan kan pa ẹ̀ ní nǹkan tó ti pè mí tó ti bẹ́ mi sọ̀rọ̀ rí tó ti bẹ́ mi níṣẹ́ dé tòun tó ti mi mo ní mi ò kì í jẹ́ iṣẹ́ náà tí mo gbàdúrà fún mo tún wá rí pé àwọn ọwọ́ pọ̀ lára mo tún jáde ní ọjọ́ kan ibi tí mo tún sọ̀dẹ̀ mo tún wá sọ pé ẹni bá tún gbógun tiẹ̀ mo tún fi èpè lẹ́yìn ẹ̀ gbogbo ogun yẹn wá dá ìdáhùn bíi lẹ́ẹ̀kan náà sọ́dílé gbogbo ogun yẹn lọlẹ̀ pátápátá lẹ́ẹ̀kan náà sọ́dílé ó kàn tún gbé ní ìwọ fúnra rẹ̀ ló tún gbógun sókè like ló bèrè díẹ̀ ní lẹ́yìn tí ọ̀rọ̀ ọ̀rọ̀ jáde tún ọ̀rọ̀ ọmọ jáde ọ̀rọ̀ ìyá ọkọ àtìyàwó ó kàn tún gbé ọ̀rọ̀ DNA jáde ní gbogbo èèyàn bá tún dàbò ẹ àti ìwé ó ẹni sì nìyẹn even gbà yẹn gan ọmọ tó ń pè ń ṣadé yẹn àti gbogbo wọn mo kọ́kọ́ rí mo tún wá wé pé gbà tó jáde tó ṣe mẹ́rẹ́mẹ́rẹ́ báyìí o ṣe wíìlì fún ọkọ ẹ gbogbo ọmọ wọn ló kó sórí kinní kan èmi tún wà advice ẹ pé báwo ló ṣe máa ṣe wíìlì ogún ẹ fún èèyàn òun pretend ni so that you know how to talk because you maneuver people very well you know how to manipulate for people to actually believe that you are nice Okay? If I tell people that they are nice, one nice. If I tell people that they are not nice, if I'm telling you anybody is not nice, kò nice ni. Because little things báyìí kí kéèyàn má ṣòro fún mi. Màmá pọ́nlé, màmá ló nice gan. There was a day nígbà tí wọ́n sọ̀rọ̀ nígbà mo ní à Lizzy o, ó máa ra góòlù fún mo níṣẹ́ rí góòlù tí mo kó sọ́rùn ìbá. Mo ní Lizzy ló rà fún mi. Mi ìtọrọ owó mo kàn fẹ́ fi pọ́n ẹ lé. Mo ṣáà ń pọ́n ẹ lé èmi mo kọ́kọ́ sọ níjẹ́ mo ní tó bá sọ pé ò ní girama ò níyà mo ní òkè mo ní is my daughter o ọmọ tó gbé dání yẹn èmi ń gbàdúrà fún wọ ìwọ wá jáde nítorí pé wọ́n sanwó fún ìwọ nítorí pé o mọ àwọn people because you are part of them o wá sọ fún mi o wá kojú mi o wá fi orúkọ ọmọ mi sínú èpè ẹ o wá sọ ipe o máa so? sọ there is no forgiveness in your kingdom o ti gbàgbé lẹ́ni o wá ń sọ pé téèyàn bá ti ṣèyàn ó gbúdọ̀ dáríjì ni láti inú wá so that àdúrà yẹn tó bá ṣe fún àlè wọlé sára ẹ̀ ìwọ dáríjì àwọn ilé ètò ẹ̀ mẹ́rin mẹ́rin you can lie lisi ṣé mo ṣépè fún ọmọ tẹ nígbà tó include orúkọ ọmọ mi sí èpè tí wọ́n ṣe gbọ́gbà yẹn mo máa ń wẹ̀ báyìí ni because some people pay you pé lọ́kọ́jú wọn kò dẹ̀ ṣépè fún wọn àwọn gbogbo àwọn reference nínú mc sáríà gbogbo wọn ní ìgbà tí ọmọ tó ń tìmọ́lé yẹn tó pè ní eh, tó ń pè ní kí lorúkọ ẹ̀ alùjó àbálùwà àbí kí náà ló ń jẹ́ ó jáde wá ó pariwo bẹ́ẹ̀ sí pariwo máa ẹ bí wọn náà ṣe ń bú mi lòun náà máa pariwo ẹ gbà wá o àti mẹni tó fi Sunday Ìgbòho sọ́wọ́ àwọn Fúlàní o kí gbogbo àwọn ọmọ agitation yẹn àti tó lóògùn kó lè máa dó agbára wò lára mi Lizzy Anjorin Lizzy Anjorin Lizzy Anjorin you are up to something mo fẹ́ fún ẹ fídíò yìí fídíò yìí mo need i need kí fídíò kọ́lọ́pàá Nàìjíríà kó bá wa investigate fídíò yìí fídíò yìí wọ́n ti ń sọ torí ẹ̀ tó bá ti allegation ni àbí but kì í ṣe allegation is a thing that gbọ́ tí mo gbọ́ ayé gbọ́ báyìí ó dẹ̀ jáde ó defend ẹ̀ pé ọwọ́ ló fi pàtẹ́wọ́ ọwọ́ ló fi pàtẹ́wọ́ up to the up to now wọn ò investigate kéèsì yẹn we want Nigeria eléyìí kéèsì yìí kéèsì yìí Lizzy Anjorin wọn ò investigate ẹ̀ we want to apá kì í gbàgbé ṣé orí téèyàn bá tó bá ti sọ̀rọ̀ crime kì í ṣe pé bóyá wọ́n ń léèyàn you talk you say something about me okay you say something about me okay they investigate me here in Canada do you know that they investigate me I go through investigation secretly openly in any any form all right and I was a lot of things happened to me even my finance the way I'm crying today tell me say pé àdàbí mu mú o àdàbí ló mú àdàbí kankan ò mi you need to be investigated over this case something happened ọmọ tó ké ní ọjọ́ yẹn ara anáàdì nígbà tí mo wá jókòó tí mo wá gbọ́ àwọn ọ̀rọ̀ kan àti tí mo wá rí àwọn kan tí mo wá tún wò ráǹdì pé à ojú ò mà ṣe é jọ́ọ̀jì o you can't judge people book by their cover you understand me eléyà bí wọ́n blackmail ẹni ṣé blackmail lélẹ̀ ṣé lè blackmail let's play it ṣé lè you did this show you on the live chat and something happen and it cannot be forgotten. Is there oh, but some of you just pretend that nothing can be happen nothing can happen ẹ kàn máa ṣojú fírí ni bí pé nǹkan kan ṣẹlẹ̀ the ọmọ a boy a voice of a boy wey so like the boy was owned like bí pé wọ́n lùyàn pa nínú ṣáàtì ẹni nínú let's play it let's play it abẹ́lẹ̀ wọn blackmail èèyàn ni ìwọ tó blackmail mi tó sọ pé wọ́n sọ pé ìṣara ńkọ́ ni èmi ti ní àjálẹ̀ pé kò ṣe Ìjẹ̀bú just to divert people away from Ìjẹ̀bú for the people I mentioned you want to you, and uh, you know the sufferness I go through do you know when some of you celebrity you start started lying against people when just to defend yourself that are done e, doing evil you know some people in the world papa wọn mama believe people bóyá wọn bá yé yín even some celebrity in the world they may want to wò pé why is this one talking about celebrity who is she but they don't know that you have done evil Not even to far away people, told me. When I was here, you see, am I not the one speaking for you when people are against you? Even when your mommy against you? Are you the show wa sọ́dọ̀ me ọ̀dọ̀ mi kọ́ lọ́wọ́ gbogbo àwọn mommy ẹ̀yẹn àti aláṣọ àdúrà àti Elizabeth Obanla. all of them they are on your case then I was àti Esabod all of them on your case I was only one speaking for you mo tún rántí ọjọ́ tí mo kọ́kọ́ speak ẹ̀kọ́ náà tí mo tún ṣe fún ẹ mo tún sọ̀rọ̀ nípa ayọ̀ adésọ̀yà tí mo tún bẹ̀ pé kó padà sílé ọkọ ẹ̀ pé kí wọ́n bá ń jà pé kó jọ let's go i did i do this ìyẹn ò jáde wá kó fi mi sọ̀rọ̀ fún but ìwọ ò jáde because you want to defend those people about àjálẹ̀ because you got something to do o ní nǹkan ṣe pẹ̀lú àjálẹ̀ Lizzy Anjorin your money needs to be investigated because ati gbọ́n sì pé wọ́n ṣe mí ló ń abẹ́sì èèyàn o but eléyìí ẹ́ torí ìgbà tó sọ̀rọ̀ fún mi pé èmi ń gbé kókè lọ sí Libya wọ́n investigate mi bí mo ṣe fingerprint gbogbo nǹkan test mi mo lọ ṣe ti crime kìíní ní America lọ́dọ̀ àwọn FBI mo ṣe South Africa Canada I mean Dubai everywhere ni mo ti ṣe so you too should be investigated why you afraid of investigation and in Nigeria also I want to you know you have my fingerprints they can they tell they can they can check me you understand me huh they are check me but they can check me nobody should lie against me oh you know you should not mention my name among the bully oh okay I know you don't mention my name but all this matter ó concern me All right, because n tẹ́ ṣe ó affect me? lẹ́yìn tẹ́ jà mí lólè gbogbo àwọn tó jà mí tún fi bàbá ọmọ mi ṣe ni wọ́n tún pa bàbá ọmọ mi sí i ẹ mọ ìyàtọ̀ ti fi yọ ọmọ mi kẹ́ tó wá pa bàbá ni ní ọmọ mi wà ní ọmọ mi wà bíi six years ni problem yìí ti bẹ̀rẹ̀ mo dẹ̀ ṣe oore fún alára mo ṣe fún ajérò gbogbo àwọn celebrity tó come across me kó wá sọ ìkan nínú wọn tí ò jẹ nínú oúnjẹ mi tí ò mu nínú omi mi tí ò sì ná nínú owó mi tí mi ò ṣe dáadáa fún náà bọ̀ tẹ́ bá ti ṣe yẹn ẹ máa fi ibi sọ̀rọ̀ fún yàn mo béèrè lọ́wọ́ ẹ̀ tó ló ń sọ pé àwọn ló come for you first ìwọ ló kó tó di pé gbogbo àwọn àwọn èèyàn tó wà lórí social media tó ń blog kán tó wá fún ìwọ ló kọ́kọ́ wá fún ọmọ Tóyìn ní o mọ nǹkan tó fà yín níjà bọ̀ tíjà bá wà láàrin ìwọ àti Tóyìn Tóyìn ló máa bájà kì í ṣe ọmọ ìkókó yẹn ló máa bẹ̀rẹ̀ mú simply because mo ṣe nígbà yẹn ṣọlá ṣẹmi mo dẹ̀ ṣe pé nítorí pé ẹ̀yin lẹ máa ń lo ọmọ ènìyàn láti dojú ìjà kọyàn ẹ máa lé àwọn màmá kan àtàwọn bàbá kan so ti ẹ̀yin e bẹ́ẹ̀ iye tẹ́mi bá ti wá ń ṣépè fún àwọn tó ṣèkà fún mi ìwà máa ló ṣe include orúkọ ọmọ mi ló ṣe wá include ẹ̀ e sí pé àdàbí tó yẹ pé bẹ́ẹ̀ mi ṣe ń sọ ọ̀rọ̀ yẹn tí mo ní wọ́n jà mí lólè wọ́n ju wọn àjálẹ̀ ẹ̀ àdàbí tó yẹ pé mo ṣe ń e, sọ yẹn ló ṣe rí ìyẹn mi pé bóyá àwọn ìyá tó tiẹ̀ bójú ń jọ tí wọ́n kọ́kọ́ gbé mi débẹ̀ kan bóyá wà nínú wọn tó máa ṣe bí ìyá tó máa faṣọ borí bẹ́ẹ̀ ni torí mi ò bá ẹ sọ̀rọ̀ mi ò dárúkọ ẹ pé Lizzy Anjorin but mo ti mọ̀ pé nígbà tí mo ti mọ̀ pé gbogbo yín ẹ máa ń ṣe nǹkan burúkú the spirit of God said to me you are part of bad thing gbogbo yín tẹ bá dẹ̀ ti ṣe nǹkan báyìí terrorist ni máa ń pè yín náà bọ̀ nígbà tó yá mo tún mo wá rí pé ogun tún bù ẹ nígbà tá a sọ ogun bù ẹ gan tá a sọ̀rọ̀ yẹn ogun bù ẹ bọ̀ mo tún wá jáde mo tún wá gbà ẹ̀ gba tí mo gbà ẹ tán báyìí gbogbo ẹ wá lè sí ó máa ń bú mi payín mi ó máa bíbù yẹn ò tiẹ̀ ṣe kankan but ó sọ ní oní èmi nǹkan méjì ló sọ tó jẹ́ crime criminal things tí wọn ò gbúdọ̀ sọ mọ́ ẹ̀dá ènìyàn ìgbà tí mi ò rí ẹni bì kan ṣé mo sọ pé mo rí ẹni mo ní wọ́n sọ fún mi o wọ́n wá sọ nínú ilé mi pé you are involved in some armed robbery case àwọn èèyàn dẹ̀ confam ẹ̀ ìwọ náà fúnra rẹ̀ dẹ̀ tún wá confam ẹ̀ lórí live chat ipe ẹ̀yin mẹ́jọ lẹ́wà ń gbà yẹn pé wọ́n pa àwọn mẹ́fà bí nǹkankan pé wọ́n nìkan ló kù ṣé bó confam ẹ̀ ipe but custom fàyàwọ́ lẹ̀ ń ṣe ò ní ẹ̀ jalè ó dẹ̀ lè jẹ́ pé ibi tẹ́ ẹ ti ń ṣe fàyàwọ́ yẹn làwọn èèyàn sọ ṣé o pé gbogbo ọ̀rọ̀ tá a sọ sí o correspond i mean tó wá sọ ṣé o mọ̀ pé o correspond torí yourself yourself you said that you are eight people you are eight in number and they kill everybody it's only you that remain ṣé irọ́ ni Lizzy Àbótọ́ ṣé o sọ bẹ́ẹ̀ àbó o sọ bẹ́ẹ̀ ìyẹn mi pé pàtó wá sọ yẹn mọ́ ni torí that time yẹn the story now was coming out people because you have offended a lot of people also you know how to attack people how to open people's secret also i don't commit mi ò mọ̀ mi ò rí ẹrí face to face nígboro but irú àwọn tẹjọjọ máa ń ṣòṣì yẹn náà bí ẹran níwo you open their secret mo mọ̀ àwọn kan nígbà tí èmi bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kéwọ̀ lórí facebook mi bá mo mọ̀ kọ́kọ́ tó sọ. So tí mo rẹ̀ mọ́ pé wọ́n máa tú àṣírí tiẹ̀ náà ó ní kò sí tí ọlọ́run bá ti ṣetán láti tú àṣírí èèyàn ó ní kò sẹ́ni tó lè ránṣọ fún kò sí délọ̀ tó máa ránṣọ láti fi bò ó tó máa dúró ṣó ti yé let me play this. fighting you. I'm not saying this because of Dorcas. Oh. Let Dorcas face whatever she have done. The people àwọn èèyàn tó máa fún yín don't see one bá break wins òun náà kò Koni mo nǹkan tó máa ń ṣe tí àwọn kan máa sọ pé nìṣó kò sí kankan. And then ńgbà tá a bá sọ fún yín pé ẹ ń bú àwọn àgbàlagbà yẹn máa dojú ìjà kọ àwọn tó ra bàbá la bàbá yín pa. Torí pé because some people that their opponents they are paying you money and to attack and you see her boldness to go there and be dragging kì í ṣe ní ẹgbẹ́ olókùn fẹ́lẹ́ wà tá àwọn kan lọ sọ pé lọ́bẹ̀ kó lọ sọ pé political talk ni ìyẹn mi pé àwọn tó ṣó ti yé bẹ́yẹ ẹ̀hẹ́ so ní tó bá ti ṣe ẹnìkan náà ẹ ní tó bá ti ṣe anybody i'm not fighting for that girl o listen to me i'm not going to and i'm not God forbid okay hmm because of recent ẹ̀ṣẹ̀ tí ọmọ yẹn náà ṣẹ̀ nígbà tí Dorcas kọ́kọ́ gbé nude pictures i don't want to see fresh tolúwa ni mi is it fresh no try to is it fresh ojú ẹ̀ tó kọ́kọ́ gé yẹn gé kúrò dàdó ojú ẹ̀ yẹn kọ́kọ́ tó kọ́kọ́ gé yẹn o uh, kó sínú sínkì ni o bá ti kó sínú bẹ́ẹ̀ náà ẹ̀hẹ́ o ṣe àtìmọ́ thank you god bless you let's play this you say in your kingdom forgiveness, I mean, forgiveness is a sin okay so. I'm, I wasn't talking to you at the time you came for me. I wasn't talking to you. I was actually fighting for you. But you know what happened? You now brought uh, a story again. I mean, communication pé mo ń bẹ́ẹ̀ sọ mo kàn àdúrà mo gbà fún ẹ̀mẹ́ ó wá ní mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ mo wá jáde mo wá ṣépè pé tí n bá tọrọ owó lọ́wọ́ ẹ̀ rí o àbí tó bá fún mi lówó rí o báyìí báyìí báyìí ni kò ṣe mí o ṣùgbọ́n tí mi bá tọrọ owó lọ́wọ́ ẹ̀ lísì ṣọmọ pé òpúrọ́ náà ó ti yé so nígbà táwọn èèyàn sọ pé òun fún wọn lówó láti máa lọ attack èèyàn it's true you can do it tó bá jẹ́ pé nígbà tí oníkínbá ẹ lọ attack àwọn colleagues ẹ àti adébuwárí àti ehm, ṣé nkeṣí mo ní mi tiẹ̀ mẹ́ tó jẹ́ nkeṣí àti taninú tó ní kí n bá wọn tí bá accept iṣẹ́ yẹn o lè ní kán fún mi ní bó ṣe máa ń fi nǹkan ránṣẹ́ sí wọn nǹkan pẹ́pẹ́pẹ́ o lè ní kán fún mi but I turn you down àbí bẹ́ẹ̀ kọ́ mo dẹ̀ sọ pé tó bá jẹ́ pé wọ́n ṣe burúkú fún ẹ tí òyìnbó ò ṣe burúkú o mo ní I will see you can see the way I talk mo ní I will be I will speak for you I will defend you but after ìgbà yẹn and I did as I said despite pé mo kí fún the other lady yẹn torí mo mọ irú game tí yẹn náà ti play despite pé mo mọ̀ pé o wá o ti play a lot of game náà okay so mo sọ mo dẹ̀ speak fún ẹ gba tèmi speak fún ẹ̀wọ́ attack ọmọ ó include orúkọ ọmọ mi sí èpè nígbà tó fẹ́ ṣe kò ń ṣe torí ìwọ ó wá sọ àdàbí pé Auto Bola o àdàbí tó bá yẹ pé gbogbo bí mo ṣe ṣàlàyé yẹn ló ṣe jẹ́ o tó bá jẹ́ owó tó ń gbà lọ́wọ́ mi iye tí mo sọ bí ó ṣe jẹ́ mo ṣe ókè báwo ni wọ́n ṣe mọ ohun tó jẹ́ ní ìgbà tí báwo ni wọ́n ṣe mọ̀ by the way dí báwo ni wọ́n ṣe mọ nǹkan tó jẹ́ tó fi wá jáde tó speak fún wọn tó dẹ̀ wá sọ nígbà yóò wá wẹ̀pà ìwọ wá dẹ́rù lé lórí báyìí wá afẹ́ fún ó wá ní èmi ń lọ sí Libya mo fòkú ọmọ gbé kó tó wá ṣe Libya nìkan ó wá ní ní Nàìjíríà pé wọ́n máa ń fi òkú ọmọ gbé kiri báyìí pé wọ́n máa to ìbọn ìwọ náà ló sọ pé wọ́n máa to ìbọn sínú ẹ̀bá ìbọn pé wọ́n máa to ìbọn sínú àwọn òkú ọmọ mo níyẹn mo ṣí ẹ̀ sórí platform yìí ní Auto Bola ló máa ń ṣe bẹ́ẹ̀ mo wá ní ní yí nígbà yẹn náà ó ní pé mo tún fi òkú ọmọ gbé kòńké lọ sí Amẹ́ríkà how many times ó ní wọ́n wá mú mi sí Amẹ́ríkà fọgbàgbé I posted it on my platform and I did it like the way I'm going to play this ó ní mo fi òkú ọmọ gbé kòńké lọ sí Amẹ́ríkà àbí bẹ́ẹ̀ kọ́ ó ní wọ́n wá mú mi ó ní mo ṣẹ̀wọ̀n lamẹ́ríkà onígbà tó ń fẹ́ tó ń mú mi sí ẹ̀rùn yẹn wọn fún mi níwèé lèmi sá kúrò ń bẹ̀ ṣé o mọ̀ pé mo ti lọ ṣe tí n bá lọ ṣẹ̀wọ̀n ní Canada tí n bá ti commit offence rí ní America ṣé o mọ̀ pé mi nílé ìjókòó síbi tí mo jókòó sí lónìí láti máa sọ̀rọ̀ you lie and this all these things tó sọ yẹn tó kàn believe tó simply because I'm saying the truth I'm complaining about people who dealt with me because you are all criminals tẹ máa bà yé èèyàn jẹ́ tẹ máa máa defend wọn. ìgbà tí mo sọ pé mo ti lọ ṣe fingerprint fbi nìkan nísìnyí wọ́n sọ pé eh, àwọn ló come for you when I people come for you tí wọ́n wà ń gbà yẹn ìwọ ló kọ́kọ́ ṣẹ̀ wọ́n ká má purọ́ ìwọ ló dá wàhálà lẹ̀ táwọn èèyàn fi hate ẹ because ó lọ bú ọmọ ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ tóyìn ò tí ì lówó ń gbà yẹn ọ̀rọ̀ tó sọ ń gbà yẹn ló sọ tóyìn di olówó tóyìn lówó díẹ̀ kò ń ṣe pé tòṣì bẹ́ẹ̀ nà but ọ̀rọ̀ tó sọ ń gbà yẹn ó jẹ́ kí àwọn ènìyàn nínú ayé ìkún help tóyìn láti gbà yẹn ni tóyìn ti ń ṣe fíìmù tó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń bù ló wá bùmù ju ti tẹ́lẹ̀ lọ ṣé ti ṣe ó ti ń ṣe fíìmù bọ̀ láti ìgbà yẹn bẹ̀rẹ̀ ti ń ṣe Netflix ó dẹ̀ bẹ̀rẹ̀ sí make million million million million ọ̀rọ̀ tó sọ ń gbà yẹn torí ó sọ pé kò lówó ọkọ ẹ̀ ò lówó ipò mọ̀ ọ́ pé ilé alágbo ló bímọ sí ọjọ́ tó mọ ó bí ọmọ yẹn ọmọ yẹn ò tí ì péjọ mẹ́ta ló ti búlé ẹ̀ àwọn yẹn wá sọ fún ẹ padà nígbà tí ìwọ bímọ ó wá ní wọ́n come for you simply because nígbà yẹn èmi jáde mo wá gbàdúrà fún ẹ pé wọ́n lóò níyàá ò lẹ́gbọ̀ọ́ ò lábúrò o ló máa ń sọ ìyẹn ò jẹ́ anybody mọ́ o ó ti yẹ yín because àwọn tó ní ìyá gan wọ́n máa rò pé àwọn máa ní ìyá àwọn máa ní bàbá ẹ́ àwọn nǹkan míì tó yẹ kí n ti ṣe bíi kí n bínú ju báyìí lọ màá máa wò pé mo ní àwọn family mo sì lẹ́bí mo lára bí nàìjíríà bá tiẹ̀ kúrò lẹ́ni àṣìlè wá síbẹ̀ mo dẹ̀ ní property síbẹ̀ you understand me mi ò wé pé òkè o mo kàn fẹ́ mo fẹ́ mo ṣó ti yé you do things because o believe pé nobody know your identity You can do anything. I always say that it's a taboo for you to forgive people. Listen, let's pray this. ọlọ́pàá nàìjíríà ẹ máa bá wa ẹ rí pé mo ti gbé sórí platform mi ẹ má bínú sami command yín o nítorí pé kí orílẹ̀-èdè wa lè dára náà ni kí àwọn tó bá ń ṣèkà tó dẹ̀ ń ṣe crime tó ń gba ọlọ́pàá létí wọ́n ń gba nàìjíríà ṣé rí gbogbo àwọn tó bá commit crime yẹn tó ń bìlì pé àwa tún lè society àwọn ló tún máa kọ̀ mọ́ àwọn ló tún máa máa ìjọba lójújù wọn tún máa sọ pé ṣe rí ìjọba ìlú yìí ẹ wo à ń rọjú pé ìlú nàìjíríà ni kí ìjọba kọ̀ọ̀kan má yọ wá lẹ́nu o àwọn náà ló máa fi system ló máa protest protest is allowed anywhere in the world when the country the government are not doing what they are what they are not behaving nice to the citizen you know what let me tell you one thing before i play this for like one month plus now ni wọn ti ní strike ní Canada wọn ṣe ní Quebec kì í ṣe gbogbo Canada o wọ́n strike ṣe mọ̀ wípé àwọn health section àti àwọn school teachers all of them incubate the strike ǹjẹ́ ẹ gbọ́ pé wọ́n pààyàn ǹjẹ́ ẹ gbọ́ pé wọ́n lọ block road pé kí mọ́tò má kọjá you can't even know pé wọ́n strike the first day tí wọ́n kọ́kọ́ ní strike máa wà ọ̀tọ́ ní kí gbogbo ọmọ jókòó sílé o pé there is not going to be email email nothing will be they are not going to communicate with any student at all at all you know I was like I was and the health also they said they are going to go for strike You know, the second day I went to work and I saw them. That was on the sixth. I saw people carrying placard. There are just few of them. They just, you know, there was no traffic, there was no trouble. But in Nigeria, they go and block one place at the other and start burgling people's shop, burgling people's house, doing, causing trouble, hold up, and they will use system to kill. wọ́n máa harvest àti àti gbogbo body àti gbogbo intestine àwọn èèyàn wọ́n máa lọ tà wọ́n máa ṣe bùgá fún wa wọ́n máa fi oríṣiríṣi wọ́n máa fi oppress ó ti yé so we are not saying that majority of you that is committing crime ẹ̀yin náà lè máa kọ́kọ́ bọ́ síta lè máa pretend bí no bí bí bí good citizen láti wá máa ṣe nǹkan burúkú kán ba lè máa rò pé actually you are a good person i'm not saying you are a bad person now but me they said it before and i've seen it Lizzy you are a bad person you must be investigated kò tọ́ba bẹ́ẹ̀ you must be investigated ó ti tó táìmù èmi náà ṣe mọ̀ pé mo fara mi sílẹ̀ gbogbo ìyà tí mo jẹ́ ń under investigation mo wà ẹni tó bá dẹ̀ ti investigate náà ara máa ń ní ọ̀tá ẹ̀ ni ó ti yé bẹ́yẹn tí mi ìgbà tí mi ò dẹ̀ ṣe nǹkan burúkú tẹ́ bá yẹ pé mo ṣe nǹkan burúkú tẹ́ pé mo ti lọ mo wà lamẹ́ríkà bó ṣe sọ pé mo commit crime yẹn ni mo ṣe sáwá bí wọ́n máa gbé báyìí karabagàdàgbà ni pé she is a wanted person she have committed a crime do you forget you, you said that it's on my platform o tí mo share sórí platform mi it's on my platform I play that America listen o please investigate me oh Canada oh. they said this oh. they should investigate me oh. I put it myself and I wasn't begging anybody pé ẹjọ́ kìnìkan kìnìkan why are you now begging using system want to bring people close to yourself Come máa lè support ẹ tó bá support ẹ gan owó kò máa kó bá wọn ni tó bá ti rí crime lọ́wọ́ ẹ ó ti yé eléyẹ jẹ́ agbọ́n ṣé léyìí ṣé blackmailing ni àbí nísìnyí o ti gbàgbé ni ikú sọ wípé ẹ̀yin mẹ́jọ àbí mélòó lè ní wọ́n pa kú wọ́n nìkan wọ́n lọ ṣe fàyàwọ́ ni wọ́n dá ìbọn bolẹ̀ ni wọ́n pa gbogbo yín anyway but ẹ jẹ́ ká play. wọ́n sábọ̀dù padà that is end of your life tó bá stage show fún ẹ tó o bá ti stage show agbára òkùnkùn tó ń lò fún ẹ <coughs> ó hate confrontation confrontation. excuse me please everybody i'm not speaking for Esther Bodo Ejo oh. i'm not speaking for anybody but the point on this video that's what i want to point out for people oh. all right uh, they've said it that they should investigate he lie she lie against me that i committed a crime in America that's why i run from America to this place uh, and they have done my background um, crime up. i mean from FBI if i'm wanted or if i've committed any crime they will know Abibeko. bẹ́ẹ̀ kọ́ Uh-huh. I'll uh, know in my life and I will not commit any crime anywhere. God forbid. So I just want you to listen to this. Okay? So mm. she came out to be fighting for the people who are actually duped me. If you come out and start fighting for people who duping, committing crime, do many bad things, definitely you are part of it. yẹn lè ti confrontation. ẹ rí i pé bó ṣe máa ń bragado oògùn. oògùn yẹn ló ló fẹ́ǹsì oògùn yẹn ló ló ń ṣe é sí. oògùn mi títí O, dájọ́ fún ìgbéyàwó mi ẹ sábọ̀d fúnra ẹ ló pe ṣoṣo fúnra rẹ ní ọlọ́run o mọ mí ni kò dájọ́ ìgbéyàwó ẹni tó O, máa ní ìmárìrì ìmísí ọ̀pọ̀ ìgbà mi ò ṣègbéyàwó rí post ìgbéyàwó tí màá ṣe ó dẹ̀ jókòó ó ní pé ṣàn pé two years ló fún wedding yẹn ṣàn pé wọ́n á bẹ́ẹ̀ lójú àlá ó wá padà mo sọ fún ẹ pé tí wedding mi máa pé two years òun ló máa fẹ̀mí ẹ̀ dì ó wá padà wá stage show ó wá lọ fún wa ní five years ṣé o mọ̀ Esabod ìwọ náà gbogbo tó ń sọ go and listen ó wò ó ní máa bẹ́ẹ̀ kan lẹ̀ and we bring you down. On this video where we uh, Tia Tia play, eh? The voice of a boy that cried that they were carrying on them that Lizzie, they said they shot the person in under his roof. You understand me? Although she came out to defend him, but it's a clear thing that is every the video was viral before the election. Okay? ẹsẹ̀ ta ló wá àǹgẹ̀sẹ̀ sí. ẹ máa gbọ́ rọra rọra mú wa. ṣùgbọ́n. You see the way she look, you see? Lizzy is not ordinary you can do ṣe gbọ́ ohun yẹn. ṣe ń gbọ́ ṣe gbọ́ ohun yẹn níbi tí Lizzy ti tí nínú Lizzy ń ṣe iṣẹ́ mọ̀ Lizzy bá ọmọ mi ń so oúnjẹ ẹ̀rí bó ṣe ń slice nǹkan lórí kìíní sí mo ní kó mo ní kó mo ní kó mo ní kó careful you know mo ní be careful because I want I don't want too much noise bó ṣe gbọ́ ohùn ọmọ ṣe gbọ́ ohùn èèyàn tó ṣe nóò lítìlẹ̀ wà lórí live chat she was actually shocked because and that time tó ṣe chat ní ọjọ́ yẹn lọ́hùn it was middle of the night around twelve thirty one ló ṣe chat yìí twelve thirty one o'clock lóru ní nàìjíríà ló ṣe chat yìí ó ń sọ̀rọ̀ but bóyá kò mọ̀ pé òun ọmọ yẹn máa jáde bẹ́yẹn ni ó dẹ̀ sọ ńgbà tó yá Lizzy ẹ ti tí Lizzy sọ Lizzy sọ pé òun lòun pàtẹ́wọ́ nóò yìí ó lòun lòun pàtẹ́wọ́ ó tún yá lo òun ló ń sọ̀rọ̀ ó tún yá ó ní ọmọ òun kọ́ ló ń sunkún ó tún yá ó to defend because kò mọ̀ pé àwọn èèyàn take note of this and that day I wasn't around o mi ò o àwọn èèyàn kan ń pè mí pé Auto Bola wáyé tí ẹ fi sọ sí ọ̀rọ̀ Lizzy mo níṣẹ́ gbogbo ọ̀rọ̀ ni mo máa sọ sí ni wọ́n nílò ipe ọmọ kan pariwo nínú bó ṣe ń ṣe live chat kí ọmọ kan pariwo nóò àbí oró ṣó ti yẹ yín but òun lẹ́gbọ́ yẹn ẹgbọ́ àbẹ́ ẹ̀gbọ́ òun ni mo sọ pé mo ní kí wọ́n investigate wọ́n ò sọ nǹkan kan mí ìlẹ̀ sọ bóyá Nàìjíríà ṣe nǹkan kan sí o because àmọ́ àmọ́ bóyá nàìjíríà ṣe nǹkan kan sí ọ̀rọ̀ yìí o ẹ mọ rísì tí mo dẹ̀ fi kọ̀tẹ̀ ńgbà yín gbà tí lísì sọ̀rọ̀ mọ́ mi tèmi ń sọ pé nǹkan báyìí báyìí lójú mi nǹkan báyìí ni wọ́n ṣe fún mi nàìjíríà o tí lísì wá ń tà láti defend àwọn people yẹn of course bó ṣe ń sọ̀rọ̀ oríṣiríṣi nǹkan tó sọ mọ́ mi I share that on my platform you understand me because I'm saying the truth now Lizzy wants so just for people to and they they are creating impression and together with because they know a lot of bad great people also that they actually involved in bad thing and they'll be speaking for them okay so mo sọ̀rọ̀ àjálẹ̀ ọ̀nà àjálẹ̀ Lizzy Anjorin sọ wípé ó jáde nígbà yẹn ó ní àdàbí o tó bá jẹ́ pé bẹ́ẹ̀ mi ṣe sọ̀rọ̀ nípa àwọn pípù yẹn ló ṣe rí wà dẹ́ ta ló sọ fún pé kì í ṣe ní ṣe bẹ́ẹ̀ ló ṣe rí ìyẹn mi pé mo sọ òótọ́ ọ̀bọ̀ mo bóyá mo fi jára sí àbí mi ò sọ bó ṣe ṣáà bó ṣojú àbí wọ́n gbowó wọn fún ṣó ti yé she is talking as if she is talking as if she was there when that happened that's and ngbà tó jáde tó tún lọ́yìn ó tún wá jẹ́ kó dá mi lójú pé gbogbo nǹkan tó ń sọ pé wà involved she is actually involved bàbá yẹn put in the fridge. Ọkùnrin sábòdò padà. That is end of your life. Tó bá stage ṣòfò. Kì í ṣe èrò fẹ́ gbọ́. It's sweet. Wọ́n májò wọ́n májò tutù pọ̀. Ó ní pé ṣọ́ọ̀pẹ́ two years ló fún wedding yẹn ṣọgbọ́n wá bẹ́ẹ̀ lójú àlá ó wá padà mo sọ fún ẹ pé tí wedding mi bá pé two years mo ló máa fẹ̀mí ẹ̀ dé ó wá padà wá stage show ó wá lọ fún wa ní five years ṣó mọ̀ ẹ sábọ̀d ìwọ náà gbọ́ gbogbo tó ń sọ go and listen owó ó ní máa bẹ́ẹ̀ kan rẹ̀ i will bring you down èmi àṣàbí ó fọwọ́ gbàyà mi ò ní gbọ́ mi ò ní gbà àfi tán bá hẹ̀ ń gẹ̀ẹ́sẹ̀ tánú wá hàn gẹ̀ẹ́sẹ̀ sí. ẹ máa gbọ́ ọ ẹ máa gbọ́ ọ ó máa kú sí mo máa ṣe tọ́sí. ṣe gbọ́ ṣe gbọ́ bíi pé wọ́n fọ́gi mọ́yàn lórí bó dẹ̀ yẹ pé wọ́n yìnbọn àwọn èèyàn níbọn ni bọ́ṣẹ́ gbọ́ ní òru ọ̀gànjọ́ ni o kò dẹ̀ ní ọmọ kékeré kankan ó lọ́mọ ṣẹ́ òǹgbà tó yá ó tún ní. Ni ṣó ti yẹ yín mẹ́yẹn but ẹni yẹn lóru ọ̀gànjọ́ ni wọ́n ṣe no but wọ́n fọ́ nǹkan bí àbí àwọn èèyàn ní shooting ni but bẹ́ẹ̀ mi ṣe gbọ́ bíi pé wọ́n fọ́ nǹkan mọ́yàn lórí ọmọ ẹni yẹn ṣe no no no wọn ò treat ẹ̀ up to now lisi kọ́mọ àwọn èèyàn dàbò ń gba everybody ló sọ̀rọ̀ but ibi báyìí tó bá fẹ́ sọ̀rọ̀ ń sìn pátọ̀ wọ́n lè níbẹ̀ ilé náà Part of blackmailing gbogbo àwọn tó ń blackmail lórí Facebook yẹn náà wọ́n gbéṣẹ́ fún wọn ni wọ́n sanwó fún wọn wọ́n fi iṣẹ́ yẹn lọ mi èmi kọ̀ ni òun lè bi lèmi ò ṣe owó ilé san náà àti gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní fún mi lórí bíi. okay tẹ́tìrí ẹ stọ́dì ẹ̀ dáadáa lórí kínní tó di stọ́dì ẹ̀ mi lè sọ bóyá ó ti delete ẹ̀ kúrò lórí page ẹ̀bọ̀ tó wà káàkiri online mo ní lọ́wọ́ mo ṣí ẹ̀ lọ́wọ́ mo ṣí ẹ́ yó. You saw Okay. Thank you, darling. Ó ń gbèjà òun ọmọ tó wá padà di ọmọ dókàtì tí ó padà wà lẹ́wọ̀n yẹn ṣèbọ́ ọmọọṣẹ́ ẹ̀ ṣèbọ́ wọ́n join ẹ̀ mọ́ ń gbà yẹn wọ́n join ẹ̀ mọ́ òun àti ẹjọ́ join papọ̀ ni tí wọ́n ṣàwọn máa lọ bí simply because mo ti sọ̀rọ̀ àjálẹ̀ yẹn and òun fẹ̀ṣì wọn lówó ṣé kí n sọ kan fún yín wọ́n ba ayé àwọn èèyàn jẹ́ síbẹ̀ gan wọ́n download àwọn èèyàn àti dúdú àti fún àti oríṣiríṣi èèyàn so infection lemon ni so they attack me anybody tó bá lè pa mí ni wọ́n máa gbéṣẹ́ gbé gbéṣẹ́ oríṣiríṣi kan náà ṣe so eléyìí Lizzy Anjorin wọ́n investigate mi they must investigate the Nigeria police must investigate Lizzy over this aago kan òru ni wọn ò dẹ̀ wọn ò dẹ̀ fọmọ létí kó má bàa sẹ pé tán bá fọmọ létí kan kò lè dún bẹ́yẹn kó tó di pé ẹni yẹn kó tó di pé ó dún bẹ́yẹn ẹ mọ̀ pé nǹkan ọ̀nìyàn dẹ̀ ṣe no no àwọn kan ní oró làwọn gbọ́ but no lèmi gbọ́ ẹni yẹn gan kò tí ń ṣe ọmọ yorùbá gan ẹ torí nóò nóò tó ṣe yẹn ẹ máa mọ̀ pé bóyá ọmọ skul bóyá ọmọ kan tó jẹ́ ẹ ti ọmọ tó ṣáàṣìrìn pọ̀ tó wọn ọmọkùnrin ni kì í ṣe òun ọmọbìnrin ní orílẹ̀-èdè nàìjíríà mi ò sọ pé lisi ṣe bẹ́ẹ̀ o mi ò sọ pé ó ṣe léyìn tí wọ́n ti ní wọ́n ń pààyàn tó wọ́n á fẹsẹ̀ ta lọ́mú yẹn ta ni ọmọ yẹn tó kígbe náà níjọ ẹ̀ ní ọ̀dà rúùfù rúùfù lisi anjorin who is that person who is the, who is the boy and in the middle of the night one o'clock who is that person and nígbà tó ṣe tán yẹn ní òru yẹn náà ló pè lóní ẹ ló sà òun bọ̀ sà tó kúrò lórí láṣà lórí fídíò yẹn full video of it bọ́bí tí mo kàn nídìí ń bẹ̀ ní eléyìí. Lizzy ní àyà gan kò sí nǹkan tí ó lè ṣe torí wọ́n ti máa ń bìlì pé ní nàìjíríà àwa àwọn làwọn ní nàìjíríà ó ní ẹnìkan náà tí ó ní pọlitíṣà kan tó fẹ́ rí tó jẹ́ celebrity náà bọ̀tẹ́ni ò sí ní power mọ́sìn tó jẹ́ nǹkan kan ní Lagos State party APC náà ló wà. mi ò sọ pé bóyá ọ̀run ni but kéèsì eh, eléyìí kan ìwọ̀n investigate mi ò lè sìn mo dẹ̀ ní question èkejì pé ṣé mo bá wọn bú ẹ àbí mo ṣépè fọmọ ẹ nígbà tí wọ́n ń ṣépè fún ṣé mi kọ́ ni mò ń bá ẹ fún gbà yẹn why tó fi wá jump on me because wọ́n ti believe mo ti gbàdúrà dáadáa then go and use the prayer to fight me so don't claim victim over this case you cannot claim victim you cannot claim victim. tẹ́ bá ti ṣe bàjẹ́ tẹ́ ṣe burúkú fáwọn èèyàn máa believe pé you go score free kò sí nǹkan tó máa ṣe fún yín don't claim victim okay. ọlọ́run náà dẹ̀ ló da ìwọ àti ẹ́sàbọ̀dù gangan orí pé ń gbà bó ṣe wá dojú ìjà kọ ẹ́ ọlọ́run gangan fúnra rẹ̀ ló tún gbàdúrà náà tuntun tó lè jẹ́ kó dojú ìjà kọ ẹ́ kò sí nǹkan tí ẹ́sàbọ̀dù ó lè purọ́ sí ọ̀tọ̀ ẹ́sàbọ̀dù ò purọ́ ó lè gbowó o of course ìgbà tó ti ń ṣe ni wọ́n blackmail gbowó ni tó bá lọ bá tó bá lọ bá ṣó máa sọ fún ẹ pé òun sáà tí wàá sọ pé adé ah, àṣìbùlé all these people they are kìnìkan kìnìkan ìwọ tó ló negotiate pẹ̀lú àwọn kan pé wọ́n ó wá bẹ̀ mí àbí mo bèrè owó lọ́wọ́ ẹ̀ gbà tí mo speak fún ẹ ṣé o fún mi lówó ṣe bó tún sọ lórí Facebook o fún mi lówó ìyẹn bó ṣe jẹ́ o. Only no forgiveness in your kingdom but wọ́n mórí to ń preach forgiveness lẹ́ni ẹ àwọn bàbá ẹ yẹn àwọn kìnnìkan kìnnìkan ẹ yẹn you want to get people to yourself àwọn tó bá ti get to yourself náà wọ́n bá ti so that tí àṣírí bá tún wọn ní investigate àbí àbí tí àwa lè rí tó bá ti di gbọ́n fẹ́ analyse wọ́n á lè padà láti máa favour ẹ̀ ó wá ń sọ pé in fact tí o máa fẹ́ ṣe nǹkan tí o máa forgive èèyàn ni ìwọ tó sọ pé kò sí forgiveness nínú you said there is no forgiveness in your kingdom tó tún sọ níjọ́ yẹn pé kó tó wí kán tó bọ̀ wá ló máa pa wọ́n ni ó máa tí wọ́n máa pọ̀ bá ó máa jáde wá níwàá pa wọ́n ni tó bá pààyàn tó bá máa sọ pé ó máa pa wọ́n ni. anyway ọmọ oríṣi èmi ò dá sọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn bọ̀ nítorí pé ó ń claim victim pé because mo mọ̀ pé bó ṣe wà yẹn wá ti kọ orúkọ mi síbì kan wà láìtàláì but èmi ò sí lára yín torí wá bẹ́ẹ̀ mi tẹ́mi bá jẹ́ búlì ni màá bẹ́ẹ̀ àtáàkì tó ní kí n báyìí àtáàkì adébúwárí yẹn nígbà tó ń sọ̀rọ̀ tó ń gbèjà Tóyìn anybody tó bá gbèjà Tóyìn gbà yẹn you are ready to buy everybody eléyìí kò ń ṣe rọ mo ní àwọn mo sì ní voice note ẹ̀ míì but ibi àdúrà lèmi gbé jáde tí mo ti gbàdúrà fún ẹ tí mo dẹ̀ ti fi voice note náà fún ẹ tí mo ti ń gbàdúrà fún ọmọ ìgbà tó ń ṣépè fún ó wá sọ fún àwọn ayé ńgbà tó ṣe ṣáàtìlẹ́yìn jọ ẹ lọ́run pé Auto náà béèrè owó lọ́wọ́ ẹ̀ look at just imagine yourself onémi fi òkú ọmọ gbé kòkè lọ sí Libya pé mo tún fi òkú ọmọ gbé kòkè lọ sí lamẹ́ríkà pé mo ní mé mo ní kéèsì lamẹ́ríkà mo ṣe sá kúrò ńbẹ̀ wọ́n ti mo ti ṣe tí n bá jalè àbí tí n bá ṣe nǹkan burúkú mi tí n bá ní criminal case nílẹ̀ wọ́n máa mọ̀ lónìí wọn ò ní fún mi níwèé náà mo rí gbogbo ṣáàtì tó ṣe ẹ̀yin abiyamọ ayé ò ní níwájú ò ní lẹ́yìn ò ṣe kìnnìkan kìnnìkan ẹ̀yin tẹ́ bá kàn fọ́ọ̀lì ọdún majority of àwọn tó wà lórí platform àwọn ara yín tẹ́ máa àwọn ọmọ tẹ́ ń lò lára àwọn tó bá ti jókòó náà kẹ́ tàn kọ́ mọ́ra náà kẹ́ fọ́gi mórí wọn ẹ pa wọn dànù kọ́ máa náwó ọmọ ọlọ́mọ káàkiri nàìjíríà anyway nobody more supportive we need we need new nigeria nobody more supportive evil again you be surprised that the people you believe that they be supporting evil you they cannot because they want to have peace too because àwọn èèyàn gan máa ṣe torí ìgbà táwọn gan bá dàgbà tán bá padà lọ sílé tán lọ sinmi lọ́dọ̀ ọlọ́run wọ́n lè mọ̀ pé ọlọ́run àwọn ọmọ tán fẹ́ fi sẹ́yìn wọn á lè save kì í ṣe pé ẹ má máa pa oúnjẹ má máa há páàtì kiri ẹ má máa ta páàtì kiri oríṣiríṣi business àwọn ọmọ nàìjíríà ṣe wọ́n ń ta páàtì èèyàn wọ́n ń ta oríṣiríṣi nǹkan ìgbà tó wá Canada yẹn náà wọ́n máa ní ṣíbùlì when you came to Canada that time You have a fraud case in Canada here. You have a fraud case in Canada that the person who did that visa for you, when you get to airport, they say the credit card they use is a fraud. Nobody, I didn't know it caused problem and when two of you started fighting, you and the person started fighting. You came to expose it also on Facebook. Yeah? You with yourself. And the people, a lot of people, even before we came on social media, they say, let's do this, let's do that. And maybe we started seeing things. And when they, that thing the secret came out, you be saying that they blackmail you. They are, I'm not, I'm not talking for those ones. Oh. Okay? Because you also call me blackmailer. I'm, you're, yeah, you call me blackmailer. I'm not. I'm not part of you. When you came to Canada, because you have been in Canada before, the, the airport, oh, I don't think I came to, I mean, I, I mean, I was in Canada then, oh. I think it's 2018. I came to, um, I've been 19, I've been 17. When Igbawo no wá sí Canada now, it's about five to six years ago. They said the ticket, the visa, I mean, the, uh, what do they call it? Um, kí ni tó gbé wá? Káàdì tó ń fi sanwó. The card is somebody says card. It's a fraud card. Fraud card. That you use that when you get to airport in Canada here, that you are that's when you are stopped. A lot of problem happen here. am I am I am I the one that stop you then? You because some things you know you you you especially you you don't want people to talk saying that ha ah, they started it for they bully you they bully you started it. Lizzie you started it you bully to the level you bully aláàfin mi mọ wọn ní aláàfin Ọ̀yọ́ ṣe ẹnìkan ní Surulere lẹkọọ náà gbogbo ẹ̀ la gbọ́ bọtà bá kàn dákẹ́ àkànfẹsẹ ló dákẹ́ náà ni wọn ní aláàfin Ọ̀yọ́ ti ṣe ẹnìkan bóyá àwọn àbí ẹnìkan pé wọn ṣépè fún ẹnìkan ní kinní kan gbà yẹn so wọn ṣàgbẹ̀sán náà so and they will use people tó báyé wọn jẹ́ so you have been played so lágbára Kristi Ọlọ́run Ẹlẹ́dàá kò ní jẹ́ kí ọlọ́pàá Nàìjíríà kan try láti spare anybody tó bá ti ṣe nǹkan burúkú Ọlọ́run á jẹ́ kí wọ́n lè fojú everybody wọn with bí mo ṣe sunkún tó lórí Facebook yìí gbogbo ẹ̀yin celebrate àwọn tí mo dárúkọ wọ̀nyẹn ìgbà tó ń mọ̀ mí mo wà okay I was okay my own bàbá àwọn ní gbogbo wọn kàn ṣe máa kàn ṣe di olè kàn máa jà àwọn èèyàn ló lè ba nǹkan èèyàn jẹ́ ba oríṣiríṣi ṣe kan tó wá wìn and then you just believe that Nigeria belongs to you and àwọn ìjọba yẹn náà tó bá tẹ́ bá ba èdè tó jẹ́ tán you be the one to be pointing there the police is not good we don't have security in this Nigeria you are the one causing it hey the government the one tó jẹ́ sí yìí kò dá o they are killing people yeah, you know, you know hey university kò dá o everybody is not good and you you are the worst ẹ̀yin lẹ̀ ń ṣe nǹkan tí ò jẹ́ kí orílẹ̀-èdè yẹn dáa tó ń kọ̀ sí tàbú tó fi ń jẹ́ kí iṣẹ́ tí àwọn èèyàn míì bá ṣe gan ó má yẹ but just be saying so that you be saying that you be using that systematically to cover up your sin so that wọ́n máa ma wò pé ọmọ tó da lélẹ̀ àwọn máa sọ pé i'm hard working you can see mo ṣiṣẹ́ mọ́jú ni mo ṣiṣẹ́ mọ́jú àṣìpé <laughs> àṣìpé ṣe ló lọ lagi you can see a máa ránṣọ you know it's good o ah mo wà hard work when I was hard working like this hard working náà fi ń ṣiṣẹ́ àwọn tó ṣiṣẹ́ tó wọ́n wà hard labour wọ́n wà ní my twelve mẹ́rin àti gbogbo wọn mm-hmm. but ìyẹn kọ́ ni mò ń sọ ó ti ṣe bẹ́ẹ̀ but kí ẹ ṣèkà kẹ ẹ dájú kókókó yẹn kóńdé ẹ máa sọ pé nísìnyẹn máa just forgive people um, we forgive people on this case it's not that anybody is not forgiving people like me it's not that I hold anybody grudge but when they are not investigating some cases they just tell you forgive Then tomorrow they will turn it against you that, eh? He but let me blackmailer, oh. he's just a liar, he just blackmail, just bully that person for fun. That's why I said they should investigate every story Timothy saw. Every story Timothy saw, they should investigate it. And whatever you have said against me, against me, they should investigate it. You said somebody came to tell you that Ajale is in Peru, oh. and after that, they won't fẹ́ lọ joyè, wọ́n wá lọ fẹ́ Peru ó wá ní pé kó ń gbàgbé níbi tó ń fi ìyà jẹ mí dé níbi tí wọ́n investigate wọ́n ṣoríṣiríṣi gbogbo ọ̀rọ̀ tó sọ ẹ máa rí pé ẹkàn fi ń ṣeré ń gbà mí kì í ṣeré ọ̀rọ̀ tèmi torí èmi ò fọ̀rọ̀ tèmi ṣeré I mean it and I serious tí n bá sọ fún ẹ pé wọ́n sọ pé ní ó ṣe báyìí ní tó ṣe nìyẹn tẹ bá dẹ̀ lọ́wọ́ dáadáa wọn yẹn máa mọ̀ pé ó wà lọ́wọ́ ẹni tí mo sọ yẹn tó ni. so ìyẹn lísì bó ṣe jẹ́ o when people are bullying and cursing your child did I am I part of it I was busy praying for you supporting you and later ngbà tó gba agbára tán tó jẹun tán èmi kankan ló wá ló wá ló fẹ́ kojú mi sìnkú because obìnrin professor àwọn àti pé àwa ń ṣe ẹ̀wọ̀n àwọn ó ní one thousand seven kò kàn wá o bẹ́ẹ̀ ni kò locals náà máa ń ní ìgbà míì tó bá ṣe iṣẹ́ àtìtàn òun náà máa ń ní three thousand tó máa ń wò gbogbo wọn máa dúró pa síbẹ̀ tó bá máa blog òun ni wọ́n ti mọ́lé sí i ó lè ṣe iṣẹ́ àtì ń náà but tó bá ṣe iṣẹ́ àtì ń bẹ̀ sí ojú àmàtì mi lè mọ̀ bóyá ó lè ṣe iṣẹ́ àtì inú sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ó ti yé torí kò sí nǹkan tó wọ́n ní kò sówó tí nǹkan tó wọ́n lè ṣe ní nàìjíríà fọlọ́run jẹ́ alówó ṣùgbọ́n ṣó lè ṣe ṣáàtì lónìí so one seven yẹn náà kẹ́ máa believe pé ìyá ṣe kinní kan kinní kan wọ́n búlì ní nǹkan tó wá ṣàlàyé tí kọ́sítọ́ọ̀mù ọ́fíìsà pé pé ẹjọ́ dádì èèyàn mélòó láwọn oníjọ́ yẹn nígbà tán fi yìnbọn pa àwọn wọ́n ní àwọn méje àbí mélòó mélòó ni wọ́n pa níjọ́ yẹn mẹ́fà òun nìkan ló kù ó lóun ní wọ́n ní wọ́n nìkan ló kù kí lẹ lọ ṣe fàyàwọ́ báwo lẹ ṣe pé méje tó yẹ pé méjèèjì wọ́n yìnbọn fún ṣe lọ kó ráìsì ni wọ́n wá yìnbọn pa yín. nígbà tó ti nǹkan tó ti sọ nílé tó ń wá sọ àwọn tó dẹ̀ wá sọ yẹn àwọn tó mọ̀ ẹ́ ni àwọn tó jọ ṣeré ni àwọn tó ń gbàdúrà lára àwọn tó ń gbèjà yẹn náà ni lára àwọn náà ni everybody you know yourself they know you as well And wa tá a kàn jìnrìn tá a jẹ́ jẹ́jẹ́ sí tó yẹ pé ọmọ òtè wọ́n tá a kì í ṣòtì a only only child ó ti yé bẹ́ẹ̀ ọmọ oníwà mímọ́ holiness ṣó ti yé kò ṣe pa jótè kò ṣe pé bóyá a lè ṣe à ní tẹ́ndẹ́sì láti ṣe nǹkan tí ò dà bọ́ tá a ṣe ni because orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ anywhere you go you represent your family and among my family mo bá ti wù kí family má dáa tó you see i represent my family good and including my country for good you don't know in this Canada wọn àti gbogbo ìlú tí mo ti gbé wọn ní sọ pé Auto Bola lọ bá wọn ó láìkì láti bá wọn ṣèṣekú ṣe ó láìkì láti bá wọn máa lọ jà àbí kó ṣe nǹkan tí ò dáa they can't because I represent my country good both home and abroad ask my mother nígbà tá a wà ní kékeré ọmọ kébi pààyàn wọn ò ní sọ pé Bọ́lá lọ jí nǹkan èèyàn jẹ God forbid. wọn ò ní sọ bẹ́ẹ̀ pé bọ́lá lọ jí nǹkan yẹn kò sóúnjẹ mo lè má jẹun for days wọn ò ní sọ pé bọ́lá lọ jí nǹkan yẹn jẹ but táwa bá ní ọjọ́ tá a bá wá ti jẹun yẹn lẹ́sẹ̀ sí màá fún yàn ní tó yẹ kémi jẹ tó yẹ kí n tún lò fúnra mi màá fún yàn ìbéèrè lọ́mọ mi ó wà láyé dáàtì ọmọ tó bá máa já ṣàmú kékeré ti ń ṣẹnu ṣámṣámṣám ọjọ́ kan ọmọ mi lọ sí ó lọ school so wọ́n wá fún wọn ní àwọn bíi scissors kéékèèké kan báyìí pé kàn fi wọ́n fún wọn pé kàn fi ṣiṣẹ́ ní ẹmọ ọ̀run kan bẹ́yẹn bó ṣe gbàgbé scissors yẹn ni ah mo sọ fún mi tomorrow we have scissors we have a lot of scissors we machine tí mo rà kékeré yẹn ó ní scissors náà tí mo rà tá fi ń gé ẹja ní scissors ó gbàgbé kí la fẹ́ fi ó ṣe mistake ó kàn mú ó tẹ̀ mú padà we don't have that spirit of stealing and evil in our system ọmọ tó bá máa já ṣàmú ó rí ọmọ mi ni ó rí ṣọlá yẹn ó rí bí mo ṣe bí mo ṣe bí mo ṣe discipline ẹ̀ lórí bíbá òun ni ìyẹn ló máa ń jẹ́ pé lára yín ṣáà ìjọba ti fẹ́ jà ẹ máa máa jà ẹ bá máa bu adébùkọ́lá sarah ọmọ tí ọlọ́run fún mi tí òun yẹn tí ọlọ́run kọ́ ní ìwà mímọ́ òun yẹn lẹ́fẹ́ máa máa attack ìwọ wá sẹ pé ìwọ tó ní kò sí forgiveness in your kingdom à ń wòran we are washing i'm not going to put my mouth but i'm not going to support any blogger but whatever anybody say we are going because irú dókàsì yẹn sìn àwọn lára àwọn tó lára àwọn tó ń sponsor ẹ ìyá tó sponsor mi tó tó ìwọ tó ń flag yẹn ò dẹ̀ ní sórí rẹ o àwọn lára ìyá tó sponsor mi àmì tó tó tó sùn mí sí court she's part of it she's part of it and dókàs kékeré yẹn ni wọ́n máa lò láti lè máa dojú kọ àwọn politician lẹ́yìn tí aṣíwájú bá jẹ ti wọlé tán látún á máa sọ̀rọ̀ politician pèèyàn kan ní tọọgì for you to do bó ṣe máa ń train àwọn ọmọ nìyẹn tó máa kì wọ́n láyà ní kì láyà òṣì tó máa bẹ̀rẹ̀ sí lọ ṣe terrorist ṣe oríṣiríṣi òṣì so for you to know that i'm not supporting any one of you listen and listen good i'm not but listen ṣé dókàsì ni dókàsì gbé ẹbọ fún mi lórí social media ó dẹ̀ ṣe calling show ó dẹ̀ ń ṣe ìpè burúkú burúkú gbogbo àwọn ìyá wọ̀nyẹn tí wọ́n kó sábẹ́ wọn ta ló ní kó ṣe ń gbà yẹn ó ń gbèjà Wàsíù Àyìndé Wàsíù Àyìndé ló ṣe fún pẹ̀lú ìyàwó ẹ̀ Títí Marshal ó dẹ̀ dá mi lójú pé Títí náà àtàwọn fámìlì wọn máa pè yẹn wọ́n dẹ̀ ń ṣépè fún ọmọ ọlọ́mọ nígbà tán dẹ̀ ń ṣépè yẹn bàbá Bùkọ́lá ní ní ọ̀sẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ jáde kúrò láyé yẹn náà ni wọ́n ṣe o bó ṣe ṣe yẹn tán ni wọ́n gbé ọmọ mi ọjọ́ tí ó kú yẹn ọjọ́ kejì ni wọ́n gbé Ṣọlá wá sórí ọ̀dọ̀ ẹ sábọ̀dọ̀ tó wá búlì mi tó wá sọ pé orí ọ̀tá mi dàrú o tó ní kó lo oríṣiríṣi táwọn pípù lísì máa wà ń bẹ̀ o tó fi lè máa jáde láti máa sọ̀pọ̀ tó wọ́n máa jọ ṣe ni o tó bá ti jọjọ wà nínú ẹgbẹ́ òkùnkùn bẹ́yìn and then baba sọ pé you have to forgive you forgive people lisi this case must be gbogbo tó sọ mọ́ mi yẹn tí wọ́n investigate mi ń bí wọ́n gbọ́dọ̀ investigate ẹ̀ náà nàìjà ọmọ tó wá sọ̀rọ̀ fún ẹ yẹn and the media fẹ́ proof nǹkan in Nigeria. nàìjíríà anytime i want to come to nigeria we tell the máa sọ canada or i'm going to nigeria o gbogbo ìlú tó bá ti ń wò mí tí mo ti dárúkọ tó ń ti dárúkọ ni máa sọ pé mò ń nigeria nigeria government mò ń bọ̀ o eh, igp mò ń o but èmi ò ní lọ anybody ń lé pé ẹ mo ti dé o kí wọn lọ máa harass anybody i don't do that because i know the law ó ti yẹ ìjọ òfin mọ̀ mí èmi kan mọ̀ fi you understand me i don't do things the way you do it because and I will when I when I prove whatever I want to prove for people, when I when, when I'm ready, I go. Nobody will, will lay me. And nobody will do any nonsense to me because me ṣe ran ayé mi ìpààyàn ẹni tó bá pààyàn ló pa One le pa bàbá ọmọ mi wọn gbowó mi kán ṣèkà fún me. kán tó máa sọ pé tó ń bá bí ìyá ẹ rí tí mo ní property ń bẹ tó máa sọ pé ìwọ tún ní god ó listen tí mo fi bẹ̀rù ẹ gan mo fẹ́ criminal gidi you purposely deliberately not declare your family because yes you purposely deliberately not declare your family ibi tó ti wá ò sọ ibi tó ti wá ò ti dé to ba bá lẹ́bí To ò bá to ni ní bàbá ni ní ìyá wà á ní ẹnìkan tó súnmọ́ ìyá ẹ̀ àti bàbá one way or the other but purposely the place you don't do that ó ò fi wọn ó mọ nǹkan. <sighs> Lizzy ó burú gan o tó bá gba nǹkan tẹ bá ó mọ sign gbogbo sign yín nìyẹn tẹ bá gba nǹkan oníkan when you take people's things like you possess people's things you stole people's things and then ẹ máa gàbalẹ̀ lórí báyìí bí ìpè kan yín ni gbogbo àwọn tí mo dárúkọ yẹn style tẹ ń lò nìyẹn bó ṣe ṣe náà nìyẹn nígbà tó gba ọkọ lọ́kọ ó wá ní àwọn màmá ti bí yẹn àwọn màmá ẹ ni ó kàn ń gà ni ṣé màmá ẹ ṣé ọkọ ẹ padà ṣé ọkùnrin tó padà wọn ṣé ó padà lọ máa wọn sùn pé ọ̀dọ̀ wọn ló wà lé ní o ọ̀dọ̀ wọn ló wà lọ́tùnà ṣé ó padà lọ máa wọn sùn bóyá ọjọ́ òjò nǹkan fìyẹn kí wọn mọ́lẹ̀ sódà wọn ò ní lọ join ìgboro láti máa join ogun mọ́ ẹ you are just playing on their intelligence and that's uh, playing on people's intelligence o ò lè play ẹ̀dọ́dọ̀ mi mọ́ I fought for the gimmick before I cannot you cannot fall for any that bullshit again olóò níyàwó ní bàbá wọ́n tí wọ́n bá níyàwó ní bàbá ó máa ní fámìlì wọn alẹ́bí wọn lára we have a lot of them on the say ah, ara fún mi o ara fún mi àwọn people. ìbóyá gbogbo àwọn ìyá wọn tó máa ń lùbà ìbóyá kì í ṣe pé wọn lọ harvest ọkàn àti gbogbo system wọn láti tà kán ba lè dolówó ó ga o. ìsì àjọrin eléyìí wọn máa bá wa bèrè àjálẹ gbogbo nǹkan tó sọ fún mọ́ mi ní Amẹ́ríkà náà ṣe fún mi mo ṣe FBI kìíní mi mo ṣe ti Canada mo ṣe ti gbogbo tìlóyìn káàkiri ni mo ṣe o. Hmm. believe pé kò sí anybody tó lè tèmi ṣe gbàdúrà fún ẹ tó bá ti ṣe dáadáa agbára lè má máa fi báyọ̀ tán kò sẹ́ni tí mo ṣe dáadáa fún láyé yìí ní tó padà ṣe burúkú fún mi tọ́lọ́run ní bá mi fojú ẹ̀ gbolẹ̀ so bí ọmọ yẹn bí ìtọ́ka ṣe wà mẹ́yẹn ó máa fèsì tiẹ̀ ni ìwọ náà máa fèsì tiẹ̀ àwọn tó bá dẹ̀ tún kú ṣe bó ní àjálẹ̀ kan ẹnìkan wá bá ẹ ẹni tó wá bá ẹ tó sọ pé àjálẹ̀ yẹn pé wọ́n ní ìpẹ̀rù àbí ìṣàrà ló wà lọ jẹ oyè ní ọ̀nà ọbẹ̀ yẹn ẹni yẹn wọ́n máa fẹ́ ṣẹ̀ jáde ìgbà tó sọ pé mo ṣe ti amẹ́ríkà pé mo ní crime ní amẹ́ríkà ni pé mo fò kọ́ ọmọ wọn mú mi fún kókó ní amẹ́ríkà ni mo ṣe sáwá sí Canada ṣé mo ṣe nǹkan ṣé mo dẹ̀ lọ ṣe police kìíní mi ṣé tí bá jẹ́ crime bẹ́ẹ̀ tí bá commit crime bẹ́ẹ̀ ṣé mo máa jókòó sí Canada ṣé mi ti ní gbójú wọlé màá sọ pé just download just uh, try to deactivate your account for what why should I deactivate my account when I'm not a criminal ẹ̀yin criminal dúró báyìí you bully you destroy you disable my account come out and say people don't like her they like her to show that the how be a ṣe criminal tó Mama wọ́n the platform ẹ̀ to cover your sin ẹ̀ṣẹ̀ tí ọlọ́run ẹni tí ọlọ́run ò bò láṣìírí kò sẹ́ni tó lè bò ó dẹ̀ ní tó bá ti tó àkókò kan ni gbogbo ohun tó bá ti ṣe báyìí tó bá ṣe tó ṣe nínú ilé báyìí tó rí pé ó hide tó hide gan orí òrùlé lọ́mọ máa ti wò níta gbọ̀ngbọ̀n I will bring it out you need to be investigated òun yẹn ti kọjá àyè náà wọ́n ti mọ gbogbo nǹkan tó máa ṣe tó bá jáde wọ́n tí ó ti investigate ẹ̀ wọ́n ló ba ọjà ọlọ́jà jẹ́ ó bọ́jà ọlọ́jà jẹ́ ni ó bọ̀jọ̀ ọlọ́jà jẹ́ ó máa fèsì ẹ̀ gbogbo nǹkan tó ń ṣe ó máa fèsì ìwọ náà fèsì ti tiẹ̀ tó ń ṣe don't pretend to be like ìwọ tó ní kí pa bàbá arúgbó gbogbo àwọn arúgbó náà kì ṣe bàbá arúgbó ló ní kàn pa oníkàn pa gbogbo arúgbó nàìjíríà oníkàn pa gbogbo arúgbó nàìjíríà who are the people behind me sending you guys tó bá pa so tó bá pa gbogbo àwọn arúgbó yẹn á wá yìí <laughs> àwọn harvesters. Hmm. ọlọ́run á gbà o so ìyẹn bó ṣe jẹ́ lísì o dáadẹ̀ rí ni ètò àsọ báyìí o. Hmm. Ah, ayé tuntun àkàmọ́ra ìdodo tí wọ́n gbá ọ̀rọ̀ nóò tó ń lùyàn pa wọ́n tún a tún wá ń gbọ́ òun yẹn lọ báyìí bí pé wọ́n ń wọ́ ẹni yẹn lọ wọ́n fọnú wọ́n wá wọ lọ ó lè jẹ́ nǹkan tó ń ṣe fún ah Mohbad má ṣe o ní Nàìjíríà wọ́n dẹ̀ sọ̀rọ̀ àwọn di criminal àwọn ọmọ kéékèèké oríṣiríṣi àwọn èèyàn wàá rí wọn báyìí wọ́n kaṣọ sáṣọ níṣẹ àwọn àṣọ aṣọ kan fifty million ni wọ́n ń jẹlọsì yín o màá náà máa sọ pé ó ń jẹlọsì ni tell us how you make it èyí tẹ máa ń ta harvest harvest ọkàn ẹ̀yin ah, àṣírí túpo <clears throat> Ọlọ́run ẹ ṣé o ìyẹn bó ṣe jẹ́ olísì mo rí pé ó ń ṣàlàyé gbogbo àwọn èèyàn àwọn mú mi ẹ ṣé wọn ò gbé wọlé kán nù ẹ dáadáa ṣé wọn ò gbé wọlé ò tún padà ṣe kíní kan fún àwọn yẹn nìyẹn àwọn yẹn nìyẹn torí pé oníkálukú máa ń wá àwọn èèyàn tó máa support and you ò tí ì rí supporter nígbà tí ó bá di pé tí tí ó bá ṣe ń sìn kí nàìjíríà kọ mẹ̀kún wá investigate yẹ kán wá gbé gbogbo kéèsì àtàwọn nǹkan tó ti ṣe yẹn ẹ wá gbé jáde so ṣáwọn yẹn máa dúró mo kọ ọlọ́run elédùnmarè jọ wọ́n máa wọ́n gbọ́dọ̀ lágbára ọlọ́run wọ́n gbọ́dọ̀ investigate story ilé ṣé orí bá ṣe sọ yẹ kó so that ìwọ náà tí ò bá jẹ́ pé bóyá tí ò bá jẹ́ pé wọ́n pààyàn wọ́n lè mọ̀ ọmọ tó pariwo yẹn ọmọ náà dà lọ́jọ́ náà lọ́hùn what happened to ọmọ náà tó pariwo nóò lágo kan òru nóò tá dẹ̀ rí bíi pé wọ́n ń wọ lọ tí ìwọ dẹ̀ dúró báyìí tí ìwọ gan náà mọ̀ pé òun yẹn máa jáde gbogbo yín àwọn tí ò bá gbọ́n làwẹ̀ máa ń gbò irú màmá ti bí tó sún mi sí kọ́ọ̀tù yẹn wọ́n fi iṣẹ́ lọ̀ mí pé kí n wá máa bú àwọn kan mo ní mi ò búyàn tẹ́ ẹ̀ bá mọ́tò ni wọ́n náà fẹ́ rà ìwọ náà gbà tó wá ń gbà yẹn mo ní mi ìbáyàn bú mi lọ bú anybody mo on a good day mo adébuhari báwo kò lẹ́nu mi bọ̀ mo máa ń wò ó ẹ̀kọ́ kan ní bá fẹ́ ta sí ìgbà tán ló gba owó tíkẹ́ẹ̀tì ipò gba owó físà pé owó olùwọ̀n jìbìtì ṣé mo bá wọn búlùlẹ̀ ní ìbá sọ̀rọ̀ kọ̀ọ̀kan sí ní ìsọ̀rọ̀ kọ̀ọ̀kan sí but ọjọ́ tó wá ń sunkún tó wá ń sọ pé eh, wọ́n gba kọ̀ńténà ń kọ̀ńténà ń wọlé wọn ni ẹ̀ so you can bully me now i mean i can money you can see you are crying now because of container that wọ́n dá padà sí nàìjíríà tí wọ́n jò wọlé sí canada àbí bẹ́ẹ̀ kọ́ but look at what you have done to me when i was talking that wọ́n ṣe báyìí fún mi o wọ́n ṣe báyìí fún mi o wọ́n ṣe báyìí fún mi o and you are saying that eh? ẹ wo bó ṣe rí tí màá jẹ́ kójú èèyàn fún náà ẹ wo nǹkan tí wàá sí òwò fi sílẹ̀ sí tó wá wọ́rú bọ́lá yẹn tó bọ́lá yẹn ṣé ìwọ gbogbo nǹkan tó ń fojú mi rí àwọn stress mo go through ìwọ ìwọ sí mi sópo iná nígbà tó wọ́n yá sí wọ́n máa ní óbìrì àwọn tìjọba tó ń ṣe yẹ kì í ṣe gbogbo yín tẹ́ máa rè pò sọ tí bá kàn fẹ́ máa bá yín sọ̀rọ̀ á dàbí pé mo fẹ́ máa já yín mí ní já yín gbogbo yín. ta ni búlì tó wà ń bẹ́ẹ̀ tó ní kò ní dáa fún ìyá aláya bàbá ta ni ìyá aláya bàbá ta ni mi ì mẹ́ńtẹ́ ń bá sọ̀rọ̀. ẹni tí ò bá ti lè fi yá ẹ̀wọ̀n tí ò lè fi bàbá ẹ̀wọ̀n má borí lórí platform mi o bí ṣe wà yìí. anyway Lizzy ọ̀rọ̀ tí dókàtà àti ìwọ́kọ́ ni mo bá wá ọ̀rọ̀ ti ẹ pé mo rí bó ṣe ṣáàtì àwọn èèyàn dẹ̀ wò dáadáa one thousand seven ló láìkẹ́ gbogbo yẹn náà gàràjì náà ni gbogbo àwọn tí ó ń speak fún tó ń represent náà ló wà lábẹ́bẹ́ yẹn majority of them bí criminal ṣe pọ̀ tó náà ni wọ́n máa wọ́n máa láwọn èèyàn blackmail ẹ̀ wọ́n sọ̀rọ̀ èèyàn yẹn tó máa ń mí ìpè kò mí ìpè bóyá ń gbà mí wọ́n wọ́n blackmail bọ̀ tọ̀rọ̀ tó bá ti sọ tó bá ti sọ̀rọ̀ yẹn mo sọ pọ̀rọ̀ tẹ́mi bá ti sọ nípa èèyàn go and investigate tó bá ti investigate ẹ̀ tí ò ń ṣe bẹ́ẹ̀ then you call me a bully. Sababuli is a senior serious criminal in Canada, especially when there is no evidence. When there is no evidence, I gave you evidence. I I I I I have thousands of evidence. When I tell you I have evidence, evidence of what? Sababuli? Is It Sababuli. Orí ti burú. Is it Sababuli? The voice notes. Wọ́n fẹ́ kí n play voice note. The voice note that I play that day it's not you ẹ̀yin criminal yẹn kọ́ lẹ́ máa ṣàlàyé fún mi tí ò bá sí pé tí ò bá sí evidence all the evidence that I have when I say I tell you I have voice now I have it you think I dey joke ni. Lizzy bully me blackmail me I don't know Lizzy before and Lizzy ngbà tó ń ṣe nǹkan fún ọba Aláàfin Ọ̀yọ́ mo rí báyìí mo sọ. So gbogbo nǹkan tó ṣe fún ọba aláàfin Ọ̀yọ́ nígbà tó ń tukú ní wọ́n tún mess up ọ̀dọ̀ wọn ti lọ wọ́n ti lọ ṣùgbọ́n Lizzy fẹ́ sọ fún wa pé òun ò mọ̀ ń pa ẹ̀ anyway tó bá tiẹ̀ mú wọ́n ti bọ̀tì èèyàn kan ò kí ń gbẹ̀bùn èèyàn kan ò kí ń ra jájẹ rúpẹ̀ kó má gbowó òkúta. èyí tí mo gbé sórí pláfọ̀mù yẹn náà ara ẹ̀ ní mo ní kí ìjọba bá wa wò ó yìí tí mo dẹ̀ sọ ń ṣiṣẹ́ sábà búlì kí ni wọ́n ti sọ mo sọ fún mo ní did I bully you did I curse your child before you start cursing my child Lizzy when others are cursing Lizzy child I'm busy praying for Lizzy when I finish praying for her and she faced me Lizzy is not an innocent although she cannot be innocent because that one was locked into the grave bóun ṣe ní problem ló náà máa ní títí of course bóun náà ṣe ní problem ló náà máa ní títí ẹ ìwọ́n máa bẹ̀rẹ̀ sí ní rojọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí rojọ́ ní kóòtù sí wọn máa rí ó gbọ́kọ lọ́kọ ó gbà ńgbà tó gbà tán ó ṣe ó ń ṣe all those things. anyway nǹkan ìtọ́lùjọ fún mi ń ṣàlàdé bí ń pa mí aago mẹ́jọ mẹ́sàn-án ti lò ṣán give me salad let me eat and go and baff sleep. tolúwa lọ́mọ mi. àwọn èèyàn máa wọ́n máa sa wọ́n máa ṣe nǹkan burúkú wọ́n máa bẹ àwọn èèyàn kiri wọ́n máa ní sábà bully àwọn chief of bully ní gbogbo àwọn àwọn celebrity yẹn wọ́n bully gan they are bully Nigeria celebrity they are bully àwọn majority of our people tó wà lórí lórí Facebook yẹn they were the ones sending them